خرج بنفسه صلى الله عليه وسلم حتى بلغ وجدان حتى بلغ وجدان فواجه بين الزمر بن بشر بن عبد المناف بن الكناية بن كنانة مع سيده مقصود من عمرو ثم كان راجعا إلى المدينة ولم ولم يذكر حربا فكانت استخلف بكفلة عليها سعد بن بن بن رضي الله عنه ضيف أرجى بن عبد المطلب ثم بعد ثم بعد المؤمن خمسة رضي الله عنه في ثلاثين راجلا من المهاجرين ليس فيهم أنصاري إلى حيث البحر فاستقر بأبي جهل بالحجاب فرد فرد فرد هو فرد هو بها فلا فلا ثانية فحال بينهم مجد بن عمرو الجهني لأنه كان موالئا في الفريقين. Thank you. عليكم وعلى آله وصحبه نبوة محمد صلى الله عليه وسلم حديث وعلى آله وصحبه ولكن ما كان يسمى أن الناس يجوز بالقيامة ومتى قرأناكم وحامين يقول المؤلف رحمه الله الفاوى الإمام ابن كثير دمشق عليه رحمة الله وقد وابو دعوة فاحت المسلمين إنه ترى ونمنا من يامك الفصول في سيرة الرسول صلى الله عليه وسلم وأن فصل فرض الجهاد يقوم ولو في لورنيا فالنبي صلى الله عليه وسلم àti gbogbo àwọn mùsùlùmí tó ń bẹ pẹ̀lú rẹ̀ lọ́jọ́ náà láti máa ja jihadi ìwọ̀n ìgbé láti jà lójú ọ̀nà ọlọ́run. ìtàgéjì ayé àtẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́là tá ń kà ládùúgbà tá a ti bẹ̀rẹ̀ títí débi tá a dé àgbọ̀n yìí kan bẹ̀ tí wọ́n jà bó. àjẹ́ pé ètò pé láti jọ́ ti ìsìláàmù ti dé òun lòfin ẹ̀ máa jà ẹ̀ máa jà bó ló wà olùdíjọ́ jẹ́ pé gbogbo ń tàbíkà láti gbàdá ìbẹ̀rẹ̀ rẹ̀ yìí ìtàn dání ìtàn gbogbo ayé àlẹ́bí pẹ̀lú àfẹ́lẹ̀ àtijọ́ ń bẹ̀ pé wọ́n já àkọ́kọ́ ni torí bí abáwa mi ni wọ́n bá ti máa sọ̀rọ̀ kọ́ àwa náà gbọ́dọ̀ lẹ́nu kìí ṣe pé àwa fẹ́ parọ́ máa gbọ́dọ̀ jáwé ẹni ọba fẹ́ parọ́ nínú ọ̀rọ̀ tó kún ẹnu àwọn ọ̀tá ìsìláàmù ni pé ìsìláàmù tó ṣe ìjà ni wọ́n fi pírẹ́dì rẹ̀ ṣé wọ́n mú kúránì lọ́wọ́ ọ̀tún wọ́n mú dání lọ́wọ́ òtún pé èwo lọ́wọ́ ìgbà mẹ́rin ọmọ mùsùlùmí ló ti máa gbọ́ ilé ìgbà tí òbí òun náà ọlọ́mọ kárígbó ń gbé lọ àti ìwà náà ní ọ̀yẹ̀kọ̀ ọmọ àkọ́kọ́ kọ́dà bó òkú gbà ẹ wá kúrò ní wọ́n jẹ́ ànábì pẹ̀lú àwọn ọdún mélòó ló fi mọ́ká mélòó ló fi mọ̀dínà ẹ̀wá nígbà òní ìjà tó bẹ̀rẹ̀ èyí wọn ò ní ibi tí yóò kéwu ẹgbẹ́sẹ̀ yóò fi fi làákà ìfọ̀ ọ̀ ẹ̀jọba ní ẹ̀jẹ̀ ti ní gbọ́ náà àbí irọ́ rẹ̀ kò ní tààtà ṣé wọn wá ìsìlámù tó tó di òní làjẹjẹ bẹ́ẹ̀ kábàáwú lájọ ìdá àdínká tàbíjà ayé ànẹ́bí títí ànẹ́bí tí kò mọ́ka o aláàjì kárí rẹ̀ lẹ́yìn ọdún mélòó ọdún mélòó lànẹ́bí ló mọ́ka mẹ́ta nínú ọdún mélòó nínú twenty three that is more than fifty percent kọ́dà yóò ti wọ fifty percent gbogbo ń tà ànẹ́bí ìṣèdáwà kò tí ì sí ìjà àdúrà ẹ̀kọ́ èèyàn náà gbọ́dọ̀ wà ìkú pẹ̀lú gbogbo àwọn fáàkì wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà èyí òun náà nọ́ọ̀mà ẹ bá ti gbérò kan kalẹ̀ pé wọ́n mú kúránì lọ́wọ́ ọwọ́ tuntun ti mú dà lọ́wọ́ ní owó tí wọ́n á sọ fún ọ lọ fẹ́lẹ́ ọjọ́ bí o lẹ́sẹ̀ ńlẹ̀ bí o sì ṣe kankan wọlé yìí kọ́kọ́ di síra yìí tọkọ wa àwọn náà sábà ní ìdílé oníyà kéwúlé kó tó di kí ni farugbó àyè wọn tà àti nìkan náà wọn ti ń jẹ àwọn ẹ̀yìn lọ́nà náà kó tó di ìyá yìí náà nǹkan kan ní fà ní ojú òde báyìí dá bọ́dọ̀ bá wá dọ̀rọ̀ ọjà ìlú ìta àìsíjú rẹ̀ pé nínú ẹ̀sìn wa ní jihad wà àmọ́ kéèyàn wá fi ní mo sọ wá ló kọ ta ìgbé ìgbé fúọ́ọ̀mù náà ní fúrẹ́ẹ̀dì ìfúnra òwúlẹ̀ òwúlẹ̀ náà lẹ́yìn ọdún mẹ́tàlá tàbí ṣe ní kéèyàn ọmọkà lọ́wọ́ àlọ́ màdínà nígbà lílọ kéèyàn tó dé àti àdúgbò dé tó tó dòfin. ولما استقر رسول الله صلى الله عليه وسلم بالمدينة بين أزهر الأنصار وتكفلوا بنصره ومنعه من الأسود والأحمر لأن كان النبي يقول برومكة مكة lọ sí أو àwọn òun wọn gbà lálejò àti sọ̀rọ̀ ń pa àlùmọ́hájì olóògbẹ̀jọ àwọn ará mẹ́ka nìkan àlùmọ́hájì àwọn ará mẹ́dínà ní àlàfọ́ àwọn ni wọ́n tẹ́wọ́ gba àyẹ̀bí ọ̀lọ́gbọ̀ àdéhùn wọ́n tẹ́wọ́ gbà pẹ̀lú àdéhùn takafalu bínafẹ́ ìtọ̀ máa bọ̀ nǹkan kan ní jọ pẹ̀lú ògbọ́n náà àárọ̀ lọ́wọ́ wà mẹ́rin àyè àádébù sẹ́yìn rẹ̀ mẹ́nà àtiwájú wà láàyè àti dúdú àti pupa kí ló tún kò ní èèyàn èèyàn tán ara mẹ́tọ́ọ̀dù lárúbáwá ló bá wọ̀ ọ̀nà lè ké tí èèyàn bá fẹ́ padà sí ọ̀gá tó gbogbo èèyàn kó lò náà dìbò òun lè jẹ ẹlẹmẹtì lágbára bẹ́ẹ̀ bá ti ní aláṣọwádùwà aláhàmà gbogbo yẹn náà ní oyè kò tẹ ìyàn ní ìmọ̀ kọ́lá ní yorùbá wa náà á ní aláwọ̀ dúdú àdúgbò àtàláwọ̀ funfun aláwọ̀ bá wa ìdáhùn òyìnbó pé dúdú àti pupa gbogbo èèyàn àwọn ará àgbàdínà ní gbogbo èèyàn àti dúdú wọn àti pupa wọn àá fẹ́ǹdì rẹ̀ ẹ̀ka bẹ̀rẹ̀ kì í níbí yìí gbogbo ẹni tó bá fẹ́ ràn sí ọlọ́run lọ́wọ́ ó yẹ kó understand the responsibility ìyá bá fẹ́ ràn sí ọlọ́run lọ́wọ́ tó sì máa láàdá sí ń bẹ ń bẹ ọgbọ́dọ̀ máa bí ìdí rẹ̀ ẹ̀rọ ọmọ yìí tí wọ́n ń ní ẹ̀mọ́ bọ̀ wá sí wá sí mọ́sálásí mọ́sálásí tó ọmọ tí wọ́n fẹ́

lópin ìgbà tó bá wà ní ìwà o ẹnì àtiwájú wọn ìwà rẹ gbogbo la wí gbogbo gbogbo ẹni tó bá lọ wọ sọ síta àwọn lọfẹ ṣe síta á sì dúró. ọ̀pọ̀lọpọ̀ ní kó bá ìsìlámù lónìí èyí táwọn ilé ìbò ń ní yíṣà lọ́pọ̀ ẹnu làá fi ran ìsìlámù lọ́wọ́ nígbà bá di pé bíìtì wa ọgbẹ́ni ọ̀dùnnú yóò sà àwọn àwọn àkọ́kọ́ òbí bẹ́ẹ̀ làwọn àti gbádùn ẹ̀sìn lónìí wọn ò fẹnu lásán ẹ̀sìn ọ̀dùnnú wa nẹ́bí pé má bọ̀ wọ́n fi assurance yìí ní má bọ̀ dání wọ́n má bọ̀ ọ́ èyí ṣe ọ̀rọ̀ ẹnu lásán o. máa ń bọ̀ pẹ̀lú kọ̀ǹdíṣà pé gbogbo ẹni ọba lòun ó ti wọn láàbùrú àwa lọ bẹ́ẹ̀ ṣe láàbùrú kọ̀ọ̀kan àwa lọ́kàn wọ́n ti ṣe bẹ́ẹ̀ ẹni lè láta lórí ọ̀rọ̀ mọ́tò wọn làárọ̀ mo kọ ìbàdà àlùkọ́wùsìn wàhídà kí lànà ìdílé ìlú màdínà ti tán sọ̀dọ̀ lọ́rọ̀ sọ̀dọ̀ lọ́rọ̀ gbogbo àwọn lárúbáwá kọ sí bàtà gbogbo lárúbáwá yìí nígbà náà wọn bá fọmù àlàyé ìgbé wọn pa wọ́pọ̀ lórí ara àlọbí náà ẹ̀yìn àwọn náà làwọn láyà ìgbà wọn wá ìpele ìjà àwọn àgbọ gbogbo kọ sí bàtà gbogbo lárúbáwá bàtà lárúbáwá nọọsì àti sáwùsì àti wẹẹsì àti yìí nígbà náà kọ́ síbàtà gbogbo wọn ọdí pàpà àpawọ́pẹ́ lórí kíni lórí àwọn ará wọn nàìjíríà sílẹ̀ tẹ̀ wọn kọ́gbà ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ọ̀rọ̀ ìdẹ́sẹ̀ méjì wà náà sọ̀rọ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ wàtàwọ̀bù lẹ́hùn ní kúlì náà gbogbo ọ̀nà ni wọ́n fi lọ dẹ̀dẹ̀ wọn wọ́n dẹ̀dẹ̀ wọn wọ́n là ń pa oúnjẹ púpọ̀ ọ̀nà jẹ wọn owó wọn wọ́n dẹ̀dẹ̀ wọn gbogbo tí wọ́n fi lè kó ìta bá wọn tààrọ̀ ìta ọ̀nà kúlé ìta gbogbo ọ̀nà pé ẹni máa ń tẹ̀ tán àwọn ilé ní ẹ̀yìn ọmọ bọ̀. Lórí eléyìí nígbà ọba ti dé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó fẹ́ àmọ́ ah, ah, pé yóò di tó bá yóò akọ̀kọ́ padà sí ibi tó ń bọ̀ àwọn mùsùlùmí kan náà ò ní bẹ́ẹ̀. lọ gbẹ́gbẹ́ náà tí wọ́n bẹ̀ lọ láwọn ìlànà ọ̀gbọ́. Èmi bẹ̀rẹ̀ kọ́ lẹ̀ kíkà àwọn mùsùlùmí àkọ́kọ́ tẹ́ táwọn bá ti láwọn dúró sí iṣẹ́ ọlọ́run fún ẹwẹ́ ni ìgbà ń sọ. nọ́málẹ̀ ẹni tí ẹ̀yin náà wo ẹnìkan àwọn ní kọ̀tàlì ẹ̀yin ní ọmọ àbọ̀ pé wọ́n jọ rẹ̀ ní wọn ò lè jọ rẹ̀ ní àbẹ̀ ilé ọba máa tan ara rẹ̀ lókun ọmọbìnrin náà bá bẹ́ẹ̀ máa tẹ ọlọ́run lọ́wọ́ yóò kó kó ronú kílọ̀nù tẹ nínú responsibility kò tó tẹ̀sán kò tó gbájú ọ̀hún àwọn àtọ́wò wọn mà wọn mà dáwọn tó wọn gbà àwọn náà fi àyà fẹ́ nìkan wọn ní mílẹ̀ ní aṣíwájú wọn là ń lọ gbogbo ìgbàjọba ni wọn fẹ́ lábúrò àwọn lọ́kọ̀ọ́ fẹ́ lábúrò àwọn lágbára lódodo gbogbo wọn ti pawọ́ pọ̀ pawọ́ pọ̀ lọ́wọ́ lónìí gbogbo pé ọgbà ìdájí láyé bí ọgbà ìlọrọ وكان الله سبحانه قد أذن للمسلمين في الجهاد في سورة الحج nígbà táwọn mùsùlùmí wà ní kó tó di pé wọ́n wá mẹ́dínà táwọn ará mọ́ta ara ni wọ́n àáyà kan sọ̀kalẹ̀ nígbà yìí fún wọn kìlá yàwó fúdi nàlẹ́ nàbí nàlẹ́ kọ́ tàdúnà lè ànàbùn lórí mọ́ wà ìnà mọ́ àlà lásìrì yìí lọ́pọ̀. nígbà tí ìnira àwọn ará mọ́ta pọ̀ olùwà ah, ni a bẹ́ẹ̀ bá lọ́nà ká ìgbára yín lẹ́yìn ti lé wọ àyọ̀ǹda kan ní òbílà àmọ́jẹ̀sẹ̀ jẹjà ìyẹn ni pé kò tíì sí táǹtẹ̀ ní fárúgbó àlejò tí ìyá àdìdàdà mọ́ká ìwọ̀n èkó ìwọ̀n èdèdè nǹkan ìdèbò ìwọ̀n èdè màjìmá àmọ́ láti gbà mí náà gbà sí nira kọ́ àpòlùwádà àpè bí ẹ̀dá bá ní ọ̀bẹ ìgbàlá yín lẹ̀ ẹ̀mẹ̀ wá tuntun ẹ̀mẹ̀ wọ̀ràn udina ayọ̀ǹda fún mi ìtumọ̀ eléyìí ní pépè ní pé dandan o bàbá lè rọ́jú bàbá bí àjọ bẹ́ẹ̀ lè rọ́jú bá láì sí àmọ́ kí ẹ má wàá gbá àbá wa náà ká sì tàbí ọjọ́ àmọ́ gbà sí ọlọ́run ọ̀yọ̀ǹda olúwa ní àtẹ̀kẹ́ mi àyọ̀ǹda udina lílẹ̀ yìí ní ẹ̀kọ́ tó ayọ̀ǹda báwọn tí wọ́n bá yà ẹ̀rọ mùsùlùmí táwọn ọ̀tá gbé ogun لأنهم فيه بمصابتهم وإن الله على نصرهم لقدير bẹ́ẹ̀ ìwádìí lágbára láti ràn yín lọ́wọ́ olùwọ́ bá lágbára láti ràn láti ràn yín lọ́wọ́ eléyìí òun làkọ́kọ́ àyà tó yọ̀ǹda fáwọn mùsùlùmí pé bẹ́ẹ̀ bá rí ẹ̀gbọ́n bẹ́ẹ̀ lágbára àti kọ́ ẹ̀gbọ́n ṣe wọ̀ àmọ́ ìjẹ́ dandan ní ilé ẹ̀ṣẹ̀ jihadu ti ìdàgbà títí tó ń bára máa tọ́rú ìmọ̀lẹ́yìn ẹ̀rí gbà wọ́n wá dé màdínà ọ̀kọ́ àdáhùn ṣàwùkà síwájú pé àwọn náà wọ́n ní agbára mọ̀lẹ́yìn agbára ní màdínà ìdíjẹ́ ń gbà àwọn ní majority àwọn tó ní wọ́n ní authority ní madina tẹ àwọn ní majority àwọn náà wọ́n tó ní kẹ́kẹ́ àwọn náà wọ́n lágbára báńkà tètè dé madina gbogbo ẹni tó ń gbé lórí madina ọ̀tọ̀ rẹ̀ dà àwọn tó lórí gbogbo yìí ní madina àjẹpá dára tí mo kò ní òní ní maka òní ní majority òní méjèèjì lọ́lọ́ pa lọ́pàá pọ̀ fún wa nígbà wọn dé wò nígbà wọn dé nàìjíríà wàá gbọ́dọ̀ agbára wọn náà tó fi hàn ilẹ̀ tó tó sọ èyí wọn dá lágbára tó nẹ́pa kátàbà bọ́ọ̀lù àríyìn nígbà wọn lọ́nà tó wá sí lọ́rọ̀ yẹn kátàbà ń bẹ̀ òkú máa rẹ̀ ní pé olúwa ṣe ní tèmi òfin lọ́rọ̀ yẹn. ولا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام nígbà wọn lọ tó wá ṣe lọ́rùn ẹ̀ kí ló ṣe lọ́rùn ẹ̀ kàdà gbogbo lọ́ọ̀nì tọ́lọ́ lẹ́yìn ìgbà tí wọ́n dé màdínà pẹ̀lú ọlọ́wọ́ àná àyà tó ọ̀pẹ̀ pàkọ́ra ní tolúwa ti mú kó ti ìṣòro ìṣòro nísìnyí ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ kọ́mọ́ àti pé lẹ́sí láti fún yín àlùjẹ́ àdú ìṣẹ̀lẹ̀ ìgbà pẹ̀lú òfin ẹ̀kọ́ tó yẹ àgbèrè mo ní pẹ̀lú pé pẹ̀lú òfin àtẹ̀kọ́ tó yẹ àgbèrè pẹ̀lú pọ̀pọ̀lọpọ̀ nítawọn èèyàn ń pè ní jihadu yóò ní ọ̀tá kò fún jihadu ara ń tọ́ka ní pé kìí ṣe individu àti máa kéde jihadu ní ìsìlámù kọ́lá kìí ṣàmúlò ẹgbẹ́ ní máa kéde jihadu olórí mùsùlùmí gbogbogbò ọlọ́lá jẹjẹ mọ ọlọ́lá jẹjẹ láti ìyáàdù ló fún ó sì lẹ́kẹ̀ẹ́ ó sì lẹ́kùn. láti ìgbà yìí lọ olùwà ní kùtìlà àlékún àyíkúta àti sí lọ́rùn òun bí májẹ̀mú rẹ̀ bá ti pé kùtìlà àlékún ẹ̀lẹ́gbàá mẹjọ fi ọ̀bọ lòún má wàhùwà kúrò bò náà wíwá láti mọ̀ pé kò ní tẹ́ ẹyin lọ́rùn ètò pé tàbí fẹ́ lọ́rùn pa àfẹ́ tẹ̀lé òfin ọlọ́run àmọ́ nítorí pé àmọ́ kọ́ńtíkọ́ǹtì rẹ̀ lọ́jà kí ni kọ́ńtíkọ́ǹtì rẹ̀ tó gbọ́dọ̀ òní pé yálẹ̀ yóò jẹ́ ní aláàbọ̀ ara àbí kò ní í jẹ́ rárá ẹ̀ máa tẹ̀lé ọ lọ àbí kíkẹ́ àbí kí àlàáfíà apá kan lára ọlọ. ta ló wù kí ọ̀rọ̀ wù kò sí ta ló wù kí ọ̀rọ̀ dáadáa bọ̀ ara kò sí tó máa wà hùwà kó wọ́n ní èdè táwọn ọ̀tọ̀ arábẹ́ kó yọra òfin ọlọ́run kàlà àmọ́ tí ọ̀jẹ̀ kan tó wáyé òun kò tó wù síbẹ̀ díẹ̀ ní ọmọ ènìyàn ti máa wú. wàá sa àdìsẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ ìta. Hmm? kí ló dé tẹ̀ gbọ́? àtúngbà tá a lo kìnnìún ọmọ gbọ́. Thank you.

òhun lọ́kùn ọjọ́ nǹkan tí ọkàn yín pọ̀ àti sàlàyé kíkọ̀ tí ọkàn wọn kọ̀ ábà pọ̀ kì í ṣe pọ́kàn wọn kọ̀ láti tètè láti tẹ̀lé àti ọlọ́run àmọ́ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ǹjẹ́ ń jẹ́ kọ́ńtíkọ́ńtì ogun ọ̀sẹ̀ mi kí orúkọ yìí máa gbé ìwòkú sójú ogun àbíkọ́dá aláàbọ̀ ara lẹ́tọ́rálẹ̀ ọmọ ènìyàn kò ní fẹ́ ń bẹ́ àwọn olùwàwá ni wà á sa àlùfẹ́kọ̀ọ́ ìṣe ìhá wọ́n bọ̀ ọkọ ìròyìn náà àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ kórìíra nǹkan míì òòrè ló ti jẹ fún mi wà á sa àlùfẹ́kọ̀ọ́ ìṣe ìhá wọ́n bọ̀ ọkọ ìròyìn náà wà á sa àlùfẹ́kọ̀ọ́ ìṣe ìhá nígbà míì sì ní olùjẹ́ pé níta ẹ fẹ́ràn ni níta ẹ nífẹ̀ẹ́ sí ìyàwó àṣà olùyàkùn ọ̀gá ìjọba jẹ́ àbúrò. eléyìí ó ti apply sọ̀rọ̀ jihadi bẹ́ẹ̀ náà lọ́ apply sí gbogbo ìgbésí ayé ọmọnìyàn. ọ̀pọ̀lọpọ̀ ọba ní èèyàn máa fẹ́ nǹkan kan àbúrò sì yóò sì máa kórìíra nǹkan lónìí oore sì ni bẹ́ẹ̀ kò gbé lọ́wọ́. èèyàn máa fẹ́ràn nǹkan ní ìgbà míì ẹ́ tí ó sì jẹ́ pé kíni àbúrò gẹ́gẹ́ bó ti pé wọ́n sì kórìíra nǹkan ní ìgbà míì gẹ́gẹ́ oore sì ni òun ni ó fi jẹ́ pé ní ọmọ ènìyàn gbogbo ń tọ́ bá wá sí ọwọ́ rẹ̀ òtò wọ́n máa ṣọ́ ara rẹ̀ pé òtò rí ń bẹ̀ àtàkùn jùlọ ọba jẹ́ pọ̀ bẹ́lọ́ọ̀nù tọ̀ọ̀tọ̀rọ̀ pé ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ọlọ́run ṣe nǹkan báyìí fún mi gbogbo ọ̀nà aláàbí lẹ́yìn bí ìtàdúrà ló ti ṣe é at the end of the day kọ̀ wá máa tó ara rẹ pé wàá sá àǹtò ṣe bu ṣe hàn wàhúwá ṣàkóso ó ní gbádùn láyé ó ní ẹsẹ̀ni ya ọlọ́ọ̀kọ̀tò ilẹ̀ kọ́kàn rẹ̀ kó mẹ́ àmọ́ adúlúbá ti tàbí àtòyí kọ́dà tó ń lọ wá kọ́dà tó ń ajíkẹ́hìn lóru ẹlòmíì ọmọ ìlú lẹ́nu torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábìyí ó yé wa pé gbogbo ẹni ọba tàbí àgbọ̀nà òsì ní ká ṣe é ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ ìṣẹ̀ntọ́lọ́wọ́ gbàdúrà rẹ̀ àmọ́ kìí ṣe pé ọ̀nà kan táwa ń bójú fún un nìkan lọ́lọ́wọ́ máa fi gbàdúrà ọlọ́wọ́ àgbàdúrà yẹn pẹ̀lú pé ń tọ́ sọ kò fi lè lọ́wọ́ ọgbàdúrà rẹ̀ náà nù èyí táwa mọ̀ ní gbàdúrà nù ànábi lọ́lọ́wọ́ máa gbàdúrà lọ́nà bòmí nǹkan ń tọrọ yìí olúwa tó ma kọ̀ọ̀kọ̀ àti gbangba ó ti rí i pé wàá dá àǹtò ìbò ṣẹ́yìn á wà fún wọn ṣàkóso ìtọ́ wà yìí la bá gbé fún ọ aburú mi olùwòsàn fún anájú ni yóò fi àdúrà rẹ yọ ọgbà àdúrà rẹ o àmọ́ yóò fi bí kí ni aburú tí tí ọba bá ọ̀gbìn òkú àwọn ọmọ yìí ń lé gbàdúrà yìí anájú ni gbàdúrà tààrà yìí torí kí láǹfààní tí ọlọ́run fún ọ ní tí yóò bá jẹ àbí yóò bá àtọ̀run jẹ àìmọye láwọn ìdáhùn ti di àrùnú kíra àrùnú àwọn tuntun àrùnú àwọn tòní yìí náà bẹ́ẹ̀ lómi bá padà ronú ntọ́ tọwọ́ rẹ̀ tẹ̀ tí wọ́n bá bí pé bọ́lọ̀ bá fọ́n kí ní ìbò ìjọba yìí yóò wù ú pé kọ̀ dáa láwọn ìsàmpù lórí ìjọba láwọn ìsàmpù lórí ìjọba àjọyọ̀ ní pé pé gbogbo tí ó gbádùn nínú ìjọba báyà lọ́jọ́ ọdún méjì mẹ́ta lọ ìkínà tó wá lẹ́yìn ìgbà ni kò tó gan ọdún lórí lórí ìgbádùn ọdún mélòó ọdún méjì bẹ́ẹ̀ nígbà tí wọ́n wá sí ní ìbọ̀wọ̀ rẹ̀ tẹ̀ yọ lọ lọ́wọ́ ìdájọ́ àwọn torí náà ẹ̀dá kan ẹ̀yà máa rántí àyà ọwọ́ apply ọ̀rọ̀ ìhàbì ó ti apply sí gbogbo ìgbésí ayé wa náà nínú tí mo kò lọ mọ̀ ní pé kémi ó gbìyànjú ibẹ̀ ní ọ̀gbẹ́ lọ́rùn gbogbo ọ̀nà tí wọ́n lé yẹn máa ń mú fi rìn àkọ́ abọ́dí máa wí fúnra rẹ̀ pé òṣòro lẹ̀ òṣòro lẹ̀ wàá sá àǹtọ̀kùnrin ṣẹ́yìn hàn wọ̀húwa ṣàbùdàbọ̀ torí pé wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run lọ́mọ ẹ̀yìn ọ̀ma ẹ̀yìn ọmọ ẹ̀yìn ọ̀ma ẹ̀yìn òrìnà ọlọ́run nìkan ló rìnà gbogbo òkúrọ́ tó lóun rìnà lẹ́yìn ọmọ wa wọ̀ láàrẹ̀ òrìnà wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run ní òun nìkan lòún mọ̀ gbogbo ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn bó lọ́la yóò rí ẹ̀yìn mọ́ ǹjẹ́ ẹ̀ ń wò yìí tẹ̀rù orin ni orin náà lè lódodo ẹ̀ẹ̀mà àbúrú ni wọ́n padà jẹ́ ẹ̀ẹ̀mà wallahu ya'lamu wa antum la ta'lamun torí náà ayé yìí ni wọ́n sọ máa jagun sójú ọ̀nà tọ́lọ́ lọ́sọ́ di kíni lọ́sọ́ di dáadáa tòtò wá jẹ́ pé ní láti àsìkò yìí lọ láti máa kà á bọ̀ nísìnyí ànábi wa bẹ̀rẹ̀ ògbò jíjà àwọn sọ̀hábẹ́ rẹ̀ lẹ́yìn tó ṣe pé níbi mo ti wí pẹ̀lú òfin àti kíni àtẹ̀kọ́ tí ń bẹ fún ìmọ̀ ìjagun sí ojú ọ̀nà tọ́lọ̀. faslun awwalil marazi wal bu'uth àkọ́kọ́ àwọn ogun táwọn mùsùlùmí jáde èyí táwọn ọmọ gbọ́ tó gbajúmọ̀ ní ogun bádàrí ogun bádàrí tí wọ́n kọjá ọlọ́run ogun tó ṣáájú ogun bádéwò àmọ́ ogun bádéwò òun tóbi ogun ńláńlá ni lọ́jọ́ jẹ́ pé ní orúkọ rẹ̀ ọ̀fẹ́ pa gbogbo kíni àwọn ogun tó ṣáájú rẹ̀ rẹ̀. كانت أول غزاة غزاها رسول الله صلى الله عليه وسلم غزوة الأبواء أوفى فوق مدى النبي جامع الإسلام غزوة الأبواء ọ̀nà àkọ́kọ́ tá a pé èèyàn jagun pẹ̀lú àti ọlọ́run tó dé pé kó ti bá a lẹ́yìn kún àdìgbìtà ọ̀nà dọ́júwájú ọ̀nà àbúwá. كانت في سفر سنة سنتين من الهجرة ọ̀tẹlẹ̀ ní olóòtú sọ́fàrù tí í ṣe ọdún kejì lẹ́yìn tá a nẹ́bi débò a nẹ́bi dé màdínà ìyẹn ni pé bí oṣù méje kojú nípa nàbì jagun dájú mi lóṣù ni wọ́n ti lọ ogun táǹkì ní jagunwọ́sí aláàbúwà. خرج بنفسه صلى الله عليه وسلم حتى بلغ ودان النبي فرع جاد يوجد àti kọ̀ọ̀kan àwọn pé inú olórí dà nàbì fi yàtọ̀ ní pé ìdí ó lé lẹ́ẹ̀dì bá sọ̀lọ́gbà wà lọ́sẹ̀lẹ̀ ànábì yìí pé ẹ̀yàn táwọn èèyàn máa ń lọ èèyàn máa lọ náà ń bọ̀ òní káàdì àkọ́kọ́ ogun ànábì yìí jáde fún ara rẹ̀ ogun bájúrò náà ọjọ́ lọ ni ogun òṣèlú náà ọjọ́ lọ ni ìgbà ogun bẹ́ẹ̀ gbọ́ ni èyí náà kọ́ jẹ́ ẹ̀kọ́ fún wa ìgbà tí ọba jó lórí ọ̀yẹ̀kọ́ máa lead by example táwọn èèyàn náà máa rí dá ah, àwọn náà nǹkan ní ìfàsẹ́yìn ètò ọ̀rọ̀ ogun nìkan o àbẹ́bá ni a máa náwó lójú ọ̀nà tọ́lọ́ àbáwọn ah, náà ti lágbára ọ̀nà bíaba ní ká má nana afa ọ̀nà nana afa bíaba ní bàtà ọ̀nà pàdánù torí ọ̀nà ànábì òsì nínú ọ̀rọ̀ kọ́ pé ìwà afa ni ọ̀rẹ́ máa afa ni gbọ́ ẹ̀mọ́ tẹ̀lé gbọ́n ẹ̀mọ́ tẹ̀lé wà fà àfà àti máa ń wí yàn ọ̀dọ̀ ànábì ọ̀dọ̀ lọ́wọ́ àbíyọ ọ̀dọ̀. torí náà ànábì ti dáyé kan tá à ń pè ní wàjá láàrin mọ́kà àti màdínà lọ́wọ́. bọ́wá dáadáa ní bọ́mọ ibn bakri ibn abdi manat ibn sinana ma'a sayyidihim ma'a fi ibn amr ثم كر راجعا إلى المدينة ولم يلق حربا النبي صلى الله عليه وسلم قد jáde pẹ̀lú kọ́pìrì tí a pé a gbọ́ pé àwọn ọ̀tá ń bẹ ní báyìí wọ́n sì lépa àwọn lọ òjò kò tẹ̀tẹ̀lẹ̀. inú strategy ogun tí ànábì kọ́ àwọn mùsùlùmí tọ́lá wá ilé ẹ̀dí rẹ̀ ṣẹlẹ̀ ọ̀sẹ̀lẹ̀. lárúbáwá máa tẹ̀ ní àlìfáàrú wàlìkàrú àlìfáàrú wàlìkàrú. òun ní yorùbá náà máa tẹ̀ ní màjà màtá. kí ni yorùbá máa tẹ̀? màjà màjà máa máa ta. bẹ́ẹ̀ bá màjà jọ́ màtá yóò gbogbo lọ bàbá bí ìmàta nìkan náà jẹ́ ọmọ ìyá ọ̀hún ènìyàn rẹ̀ gbogbo náà lágbára náà ní ọ̀hún làpá ní ànábì jáde nígbà tí tó gbàgbọ́ ẹ kó kó wùdúrọ̀ hmm, kó rìtírì kàrà ọ̀yà nínú ẹ̀kọ́ ogun bá ànábì kọ́ wa tọ́kọ́ àwọn fàálù àlùfáàrú wàlùkàrọ̀ bẹ́ẹ̀ náà làǹábì ṣe ní gbàgbọ́ tó làbúwà yìí kàrà ọ̀yà ìlànà ìlànà ó pọ̀ sí ibi to a certain extent nígbà ó sì tó gbàgbọ́ yẹ kó lè tó ìdìbò tó padà wá màdínà nábì tó ṣe gbìn òfin ṣe bẹ́ẹ̀ wọ́n lọ mìíràn kọ́ àrùbá kọ́dà ogun kankan padà wá ṣẹlẹ̀ wọ́n yàn gbà táwọn ọ̀tọ̀ wọn náà gbúrò wọn bí wọ́n ti wá àwọn làwọn yìí ló pè à àwọn ilé yọ lù wá lọ ara ń dán kẹ̀kẹ́ni màjà máa sànù ìgbẹ́ náà làwọn ẹbí máa lò ìlú àtúnlá. وكان استخلف عليها سعد بن عبادة رضي الله عنه إنه يقاطع النبي ثم قوى إنه يقاطع النبي ثم قوى تهم دبي طيب أما بعد torí ما náà ما fi lo microphone ما kò mẹ́tí fẹ́ǹsì pé máa ṣíkọ̀ Abdulmajid ọmọ ọmọ bẹ́ẹ̀ gbé gbé máìkì yẹn síta sàrà síta yẹn gbé síta ràá kàn bá gbé síta gbogbo sọmọ. كان تخلف عليها سعد بن عبادة رضي الله عنه ونرى القطع النبي قوى صلى الله عليه وسلم كان النبي مولود bá nàbí bá ní kọ́ọ̀tà àti من kò ní màdínà yọ wà yẹn nìkan pé sáfìlà bá nàbì tó ń jáde lọ ògùn gájú àti làbúwà tàlọ́yìn àkàlẹ̀ sàádù ìbùnà dáadáa táwọn ìjọba àdàbí àmọ́ ìṣẹ̀lẹ̀ gbogbo gbàtẹ́ bá gbọ́ bá nàbì jáde lọ ògùn kan ọ jáde lọ bíbá kan yọ ìyàn ẹnìkan tí gbogbo aráàlú ọmọ ti tọ́ àdàbí òfin lé o àmọ́ tó ń ta ìfín lé rẹ̀ ẹni tí ọ̀gá ọ̀dà bẹ́ẹ̀ gbogbo táwa náà bá jẹ́ olórí adarí ibìkan àtẹ̀sọ̀ ibìkan bàbá ní kọ́ọ̀tù àti kó mbẹ́ lọ́ọ̀bù mi wọ́n gbà kan tá a kàn padà wá ọ̀dà kan ló fún náà sáfìlàfà àlẹ́ yìí ànábì ẹni ànábì yẹn kalẹ̀ pé kọ́ máa mójútó ọ̀rọ̀ nígboro Madina lọ́jọ́ tá ànábì jáde lọ gazuwatu lakuwa yìí òun ní sáàlú ibùnà ẹ̀dá àdàtà ọ̀bì wà sáàlú ọ̀bà ọ̀dà àlọ́kọ́mọ́sá lórí gbogbo àwọn wàhábẹ anábọ Muhammad sallallahu alaihi wa sallam kọjá káwọn náà ti dá wọn lẹ́yìn wọn délẹ̀ káfí bẹ́ẹ̀ kàtòrí ní ayé bí àti ní àìsíyàmù هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعليكم السلام ورحمة الله وبركاته

lẹ́sẹ̀ tó bá fi tọ́ àwọn yẹ lèmi tí ọ̀wà mi dé òye pọ̀ sí wọn tàbí. tó ilé lèmi pé èèyàn kan fi lu akọ̀tí méjì gba ìfojúsùn pé tó jẹ́ lè tí wọ́n ti wò gba ìsọ̀rọ̀ ti wọ bísíǹsì ọ̀yọ́ lẹ́sẹ̀ nílẹ̀ ni pé tó ń ta kí ni ọjọ́ ìwé fún bàtà sí àtọ̀tọ̀ ìlọ pé ó ti fún yìí ìwò kàkà ni. òṣìṣẹ́ ìlú mi tọ́wọ́ ti fún owó kàkà báyìí tó mọ̀ gbà ọ̀dọ́ tó ń fi kẹ́rin wá fún mi kọ́dà ẹ̀rí tó fi jọmọ́ pé àwọn ọ̀rọ̀ àkáyé jọ ọ̀nà ti lọ ìwàjú pàṣẹ́kù lẹ wọ́n gbà bí ó pé ọ̀gá mi ṣe ní ó ti rò pé èèyàn lọ sí ìyáàdì lẹ kọ́dà tó fi máa pé èsì àdì ní pé ó fi máa sáfẹ́yìn pé ó ti wọ̀ àti ìgbà tó wọ̀ mọ́ ní ẹ̀yìn ẹlẹ́kẹ̀ta ní kọparọ bọọlù ìdí ọjà kọparọ ẹyìn ọjà mùsùlùmí ọgbọ́dọ̀ máa parọ́ kílọfẹ ẹ kílẹ kílọfẹ múyàn parọ́ ẹ ọjà àtàkì ọjà ní gbogbo tó lè kọjá tó ní ẹ bá mọ̀ pé òun ọ̀fẹ́ dáhùn fọ́fọ́ ń gbóhùn ọ̀dà ló ń kò tún tí ó fi ṣe àmọ́ kò gbọdọ̀ jẹ́ láńtẹ́ǹsì fún yàn pé nǹkan kọ́ mọ́ ádà mú mi ni wọ́n á parọ́ pé ìgbà kọ́ owó mi inú ọ̀dà ọ̀dà nípa ọ̀rọ̀ zàká bẹ́ẹ̀ bá ti ní ohun tó kéré jù sáńpẹ̀ nínú ìfọ́gùn tó ti pọ́dún kan lọ́wọ́ ẹ̀ yọ̀ọ̀yọ̀ zàká ìbéèrè sẹ́yìn wa ń béèrè ni pé sọ́jà ló nílé ní kì í sowó àbí yóò tún máa wá fojú dà ẹgbọ́n mi ayé sọ́jà ń tó yóò fojú ọlọ́jà ní ṣọ́ọ̀bù rẹ̀ nísìnyí ó sì mọ iye tó ń rà níjọ́ tó ń rà náà owó òun náà ló wò ọba ní ọjà one million ṣọ́ọ̀bù nísìnyí bí ìgbà tó ní one million yọ̀ọ̀yọ̀ kàkà one million náà ọba ní ọjà wọ́n ti ń pè five hundred thousand ti ọjà five hundred thousand náà ní ó kóhun ní èyí ò sí ìwọ ní kọ́ọ̀bù gbàká ọba tí wọ́n ń gbà ní torí pé máa yí ni torí náà gbogbo ọjà téèyàn bá ní yóò sí ìta tọdún kan ti ṣe pé òsì ní ọjà ń lọ́dọ̀ bí owó ti ń bẹ ní àkáǹtì rẹ̀ náà yóò bá lù rẹ̀ ẹni ohun tí ó yẹ kẹ́ béèrè ni pé ṣé báàlù ìjọ téèyàn rà ní ọ báàlù àti báàlù rẹ̀ lónìí ẹ̀rọ tí bẹ́ẹ̀ bá ra nǹkan ní ọdún kan sẹ́yìn ó ṣe é ṣe kí owó rẹ̀ ó ti kò ní yé padà ní máa kọ́ léyìí àti kó dínkù ẹ̀wọ́ ni yóò ṣe kẹ́ni ẹ̀wọ́ ni yóò lò lẹ̀ èyí tó súnmọ́ ni pé báàlù rẹ̀ lónìí ni kó lò torí pé ọjà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ lónìí ẹ òun lọ́fẹ́ yọ kí ni lọ́fẹ́ yọ zaka rẹ̀ kò tó ń lọ lọ́dọ̀ rẹ̀ ní ọdún kan tó kọjá sẹ́yìn torí náà irú nǹkan bẹ́ẹ̀ báàlù tòun náà ni owó lọ́wọ́ àti báàlù ọjà ni láti tó ilé yẹn ọyọ zaka rẹ̀ ọyọ zaka rẹ̀ ẹ̀ẹ́ kì í ṣe dandan ni pé ó bá ṣe ní ń tà tó báàlù rẹ̀ tó pé nìfọ́ọ̀bù zaka símẹ́ǹtì náà ní kọ́ àbí zaka gúúsù méjèèjì olóògbé méjèèjì náà lọ ta bàbá fẹ́ bẹ́ẹ̀ bí ọba ti fẹ́ bẹ́ẹ̀ ó dúró iye owó two point five percent nínú kíni nínú ọjà rẹ̀ tí ń bẹ ní ṣọ́ọ̀bù rẹ̀ náà ọ̀dọ̀ lówó ní ìṣẹ̀ kankan gbogbo gbogbo jẹ́ náà. ó méjì kí ẹni téèyàn bá ń dá òkú pé kí wọ́n tọ́ sí zàká àbí wọn tọ́ sí zàká ọ̀dìyẹ ìrọ̀ ẹni yìí ẹ̀yìn ìjọ mọ̀ kọ́bi lè dá ọbàjẹ́ zàká ò ìmọ̀ràn nǹkan tí ń lẹ ẹni tí máa gba zàká ọ̀dìyẹ àmẹ́ni tó wà àrùn pé ń ná àwọn tọ́tọ́ sí zaka ni òmí ìdílé wọn lè máa sọ fún un pé owó owó zaka ni ẹnu àǹfààní sísọ ni pé káàbí mọ̀tàlá fẹ́ fún ìyẹnì tọ́tọ́ sí ni abẹni tí ò tọ́ sí àmẹ́yìn tó bá ti hàn pé ní ẹni yìí ọtọ́ sí dáadáa èdè lẹ́dọ̀ ni pé ẹni yóò fún pé owó zaka fún yìí èdè àmọ́ rí nǹkan yìí mú wa pé torí akẹ́kọ̀ọ́ máa dààmú ẹni lọ́dọọdún ni èyí wọn ò yẹ kọ́ kọ́ jẹ́ ṣòro fún yàn ẹ tó bá wá lọ́dún tí ń bọ̀ ìrọ́jọ́ mọ̀ náà nìjà kìí ṣe pé ọdọọdún náà níbi bá lówó ní ìjọ òdi èdè ń bá lówó ní ìjọ àwọn ẹ̀kọ́ yẹn lọ́ọ́ ká kọ́ra wa ọlọ́run bá ròyìn àwọn aláìní òun náà yẹ sàánú nàìjíríà ṣá òun náà bí àwọn èèyàn wa múra kankan alájẹ má gbàgbé kàkà yín lọ́dún yìí o má gbàgbé wa lọ́dún yìí o ìgboro àwọn tí ń bá ń ṣe bẹ́ẹ̀ àwọn wọn ń ṣe tọ́lọ́wọ́ ọ̀fẹ́ yìí ó ti yẹ káwa náà ràn wọ́n lọ́wọ́ ọ̀nà dáhùn ràn lọ́wọ́ náà ni pé kájé wọn fún ìyá fún ìyá ní ìgbàkà ní ní ebí mi náà mọ̀ á fún ní ẹ máa wò mí ìrànlọ́jọ́ tó bá tún ní tí má rí kọ́tọ́ sí ní ẹ̀yìn wọn àtún òkòtò báwọn àmọ́ kìí ṣe dáadáa pé ada òkú pé pé ẹni yìí ó tọ́ sí àbíkọ̀tọ̀ sí ìgbé dáa ọlọ́wọ́ rẹ̀ ọ̀yà náà. Kéde ilé ìlú bá ti tóbi sí ni ló sáré ìlú bẹ́ẹ̀ lọ sí wọn bí àwọn èèyàn tí wọ́n wà nínú wa. kílódé tí mo kí lọ́ fa arú ìbéèrè ńlá tó wà. torí pé láàbò wa hmm. a rí mọ́ṣáláṣí tó tó tó yára tó hmm. jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ bàbá obìnrin fún tán. Hmm. pàtó ara àwọn ọ̀dọ́ àwọn wà ní wájú tí ìdìbò tó yẹ tó púpọ̀ kúrò àwọn ọmọ. irú aláìmọ̀ta mi ó lè wọ́n gba sáàmù ìgbésí àtúnbẹ̀rẹ̀ rẹ̀. nǹkan hmm. àtẹwájú gbọ́dọ̀ lẹ́yìn nti máa fa jimá kan ní kí níbi ọwà fún kí ni mo wí kí níbi ọwà fún àìdájú ya jẹ̀mọ́ ìjà tó bá dẹ́wò ní òun ọ̀tá ọ̀tá kò fún ọlọ́run gbogbo omi tí ọ̀tá sí méjì fún àìdájú máa lẹ̀ èèwọ̀ ní haramu torí pé yóò túmọ̀ ntọ́lọ̀ ní amáṣe pé ọlọ́run ní ẹ má tó mọ́sálásí di ìrọ̀rọ́ wọ́tẹ̀ fún ìkọ̀ mọ́tò mọ́sálásí ní sẹ́ẹ̀lì máa fọ́nmù ìlú ti yẹ́lẹ́lẹ́lẹ́ sáàbù ní ìjọba àtò ìdílé ilé sáàbù kan àtààbọ̀ ní ìdílé àtẹlẹ́yìn irú tọ́lọ̀ ní àti kọ́ọ̀nù ìdíje máa parí ní ìgbẹ́ àwọn náà ti tó kíkú náà àwọn náà di àwọn náà ti tó nígbìmá àwọn yẹn torí ká tó nígbìmá kó máa tú gbìmá o nígbìmá tó lọ́nù kíni máa fà kíni méjì tó gbìmá lápẹjú rẹ a àdúgbò wa yìí èèyàn ti pọ̀ ju bá a ti wà tẹ́lẹ̀ lọ pàtàkì àti ìyá àti ń kí òun ìdí kan gbà yẹn ìyára ní jẹ́ báwọn èèyàn àwọn bá ti tó ẹnjẹ́ ó tòkó ní títí àbẹ ẹnjẹ́ ó máa lọ tó níwájú ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù àtijọ́ máa kọ́dà lómi ó tò lórí drénéjì tí wọ́n kàn ní gbọ́n ọ̀sáré kírun ní àjà èyí tí kan wà lọ ní wọ́n dáná sí ọ̀sá kékeré ẹ̀ ọ̀sá dáná kí ni bí máa fa òun pé ìlú ń tóbi ọlọ́jọ́ ọjọ́ bá kọ́kọ́ dímọ̀ lọ́kọ́ pé méjì láyé ńlọ́fà nù ní baghdad gbogbo ojú ayé ànẹ́bí sọ̀rọ̀ àtọ́lá fún etí dímọ̀ lọ́nà méjì madina dímọ̀ ẹ̀yọ̀ kan náà wọ́n ní dímọ̀ ẹ̀yọ̀ kan wọn náà wọ́n ti gbogbo ojú ayé ànẹ́bí nígboro madina àmọ́ gbà tó di pé ìlú tóbi inú táwọn afá àríkọ́dù ní pé ní òwú tó kọ́kọ́ tóbi tóbi tóbi tó ní ìdígá ẹ̀gbọ́ bàbá ní ma bára nira wa o annabi jama annabi jama ni ọ̀nà baghdad ọ̀nà ìjẹ́lẹ̀ kejì ọ̀nà tó lùlù bá fẹ́ fẹ̀fẹ̀fẹ̀ tó di pé àìsàn wa máa lẹ́nu yóò gbẹ́rù táíwò àbíkó dé sango tó kíjú mọ́ àbí ẹni tí ń gbé irú olùdí gbé àbíkó dé ìpàtà bàbá fẹ́ kíjú mọ́ ìnira wà ń bẹ àlejò ẹ̀yà ara olùdí ẹ̀ náà ní jẹ́mà lùsùlùmí òye ń pa jẹ́mà lù àwọn ìdíbàbò òye ìṣẹ̀lẹ̀ àfaramọ́ ìmọ̀ àtẹ̀pọ̀ mọ́tíláṣí ọgbà ìmọ̀ ọ̀dà àtàkùn náà àdìdí ẹ̀kọ́ gbọ́dọ̀ súnmọ́ra wọn dépò pé yọ̀wá dàbí ìgbà tẹ́tẹ́ ní àmà ju ìjàmọ́ pé ẹ̀mọ̀bọ̀ ẹ̀mọ̀bọ̀ amọ́tíláṣí ti wá ìgbìmọ̀ dàgbàjà ikọ̀ dáhùn mọ́tíláṣí èké tàbí ìjọ tẹ́ tàbí ìjọ tàbẹ́ láwùjọ gbogbo ilé àbẹ̀tìjẹ́ ni ẹ̀yin ní àfẹ́ẹ̀tì situation ní bíbí bá wà ẹ̀yìn ìgbìmọ̀ bí ọba ti bíbí ìjọba ti ń kí gbìmọ̀ tẹ bá ẹ̀yìn ìgbìmọ̀ tẹ ọmọ wa. Thank hmm. you. kótó gbòòrò gbàràdì ogún kọ kíní gbógun ogún ni tí wọn fi ní òsì náà tàbí kíní gbógun àlùmẹ̀rà ní sẹ̀ríà òun ni tí a gbìn lẹ́yìn ìdí ẹni tó ní tí ò sí kíní ìdálẹ́mọ́ ìgbà tí bá ń lò ń pín ogún lójú ara ogún tó ń pín ọ̀rẹ́ àmọ́ tó ń pín yìí ìdí ń jẹ́ ogún nù ìṣẹ̀yà gbogbo ẹ̀ lọ́ní lóní òfin méjèèjì ọ̀lẹ́bí nínú jọ́ra wọn ní gbogbo ní tí yẹn bá gbọ́n yẹn tẹ́mi sì ń bẹ lọ́wọ́ ẹ ló gbọ́n ẹ̀gbọ́n náà. gbogbo ẹbí rẹ ká bọ ọ pèsè ẹni àníta ló gbọn ọ náà àwọn náà ń bẹ láyé ẹgbẹ́ yìí ntí ọjà pé ogún ọgbọdọ jẹ pé lẹ́yìn ìgbà dídín nígbà tó wò sí láyé náà torí pé ẹ̀gbọ́n èèyàn lè gbọ́ òògùn èèyàn mọ́ lọ́dọ̀ wọn bá ti gbà èèyàn lè gbé ìbọn mọ́ nígbà tí ọba ti gbélé lọ́wọ́ tẹ́lẹ̀ ó lè fẹ́ náà bọ́ àmọ́ òògùn òrí bẹ́ẹ̀ kọjá òkò tó kọ̀ òun jọ́ ọ̀tọ̀ fóun fẹ́ fún yàn mọ̀ bóyá ọlọ́run ni ó pín òògùn èèyàn tó ń pín ogún ọlọ́run ló pín ọ̀fẹ́ ọkọ ọmọ rẹ ni ọmọ rẹ ni ọmọ bú ni ọgbọ̀dọ̀ gba ìgbẹ́ ìlọ́gbọ̀n kọ́dọ̀ gbọ́dọ̀ kọ wíìlì kalẹ̀ pé ọmọ ẹ̀gbọ́n bojú kọ́ńkò kókó rẹ̀ gbọ́dọ̀ fún ní gàgán bẹ́ẹ̀ wọ́n fa wíìlì bẹ́ẹ̀ yá ní ìṣẹ̀lẹ̀ àwọn àbí ìyàwó nǹkan kò tọ́jú nígbà tó rẹ̀ ń torí náà wọ́n bá kú àtọ́ àtàwọn ọmọ rẹ̀ ẹ̀sán fún wọn ní bọ́ọ̀lù kọ́ta kan. ọlọ́run dáadáa nínú ìṣẹ̀lẹ̀ tó ti jẹ́ ìyàwó rẹ̀ náà ọlọ́run ti mú bí àwọn ìyàwó rẹ̀ nù tó ti jẹ́ ọmọ rẹ̀ náà ọlọ́run ti mú ọwọ́ ọmọ bú ọjọ́ ọmọ rẹ̀ ṣe ní ọ̀sán yọgbà yọgbà lọ́dọ̀ ọlọ́run torí náà ọ̀rọ̀ ti ń jẹ́ kí ni ti ń jẹ́ gbogbo ìtẹ́ yẹn bá ti kún lórí ayé rẹ̀ òun ló ń lè pé lógún tẹ̀rí ògbé yín ni tẹ̀rí ògbé yín lógún o. ẹ̀ẹ́dẹ́jì wá ní pé gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ fún ọ fún ọ fún ọ dáwọ́ ń bẹ́ẹ̀. méjì tó rí i pé ọ̀sẹ̀ ni wọ́n mẹni tí ọ̀sà ju ara wọn nù bàbá àtọ̀mọ́. òun lè máa wò ó kóun ti dàgbà ìmọ̀yẹ ni ó dàgbà àbí àìmọye ni ọjà àgbà pé pé àtìlẹyìn ọ̀sẹ̀ ti náìtì ọlọ́ọ̀dì lọ́mọ rẹ̀ kún sáájú kí ló ti kọ́lọ̀. irú bàbá yẹn ti wá jókòó kalẹ̀ ìjà àti àtọ́jú náìtì ọ̀yà òkú mi ní yóò kú jùlọ ẹ̀ lọ́gọ̀ ọlọ́run á dé ibi ìṣèlú ṣé òkú lè yẹ lọ́wọ́ ẹ̀wò ní ti ń tẹ̀lé rákítálẹ̀ àbí wọ ẹni yìí ó lè garanti pé kò lè ṣẹlẹ̀ yìí torí náà tí wọ́n rọra ọkàn dá o ọ̀pọ̀lọpọ̀ ẹ kí ìdílé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa wí ní pé wọ́n kú máa jà ní lẹ́sìn náà ni wọ́n kú máa wá ní wọn kú ní tàbí ètò kalẹ̀ kódé yẹn lè irú wíìlì dáadáa nù o lè kọ wíìlì pé bóun bá ti kú o ìdí ẹ̀yìn báyìí òun lòun ọtọ ráìsì kó wá dá sí ẹjọ́ rẹ̀ kó sì pín nílànà ìsinmi nílànà ìṣẹ̀lẹ̀ kò sí wíìlì lọ́dà ju àwọn ọ̀gbẹ́ gbogbo ń dọ́ba ti yí ọ̀nà fáínà ó ti wẹ́ nígbà tó tọ́ sí lápá yìí àbí o pé olùsẹ̀rí àpọ̀ ṣe àwọn ni wọ́n ní pé ọba ìgbẹ́ntẹ́rù ń bọ̀ ní pé wọ́n gbọ́dọ̀ ẹ̀ wọ́n máa ní ẹ̀yìn ọ̀fẹ́ wọn já gbá nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ máa tẹ́ǹtì bí gbàdá abẹ́rẹ́ ráìtì fún ọlọ́ kọjá nínú ọ̀nà abẹ́yẹn ti lè àtẹ́ǹtì bí wọ́n fẹ́ máa ráìtì òfin ọlọ́run òun ni kí n tọ́lọ̀ ní kí wọ́n pín lẹ́yìn ẹ̀ kó wọ́n máa pín ní ojú ayé kọjá o gbogbo àwọn tẹ bá rí wọn ṣe bẹ́ẹ̀ dàpọ̀ ẹ̀ ráìtì wọn ẹ̀jẹ̀ ń pè é ẹ̀mí ọlẹ́ kọ́kọ́ ẹgbẹ́ mi kì í kọ́dọ̀ lè túmọ̀ nígbà tí èèyàn ń gún dára ẹ̀ lójú pé òun máa bọ́lọ̀ ní tó pé ẹnìkan ní òkú ga ju ẹnìkan tá mọ̀ òsì òun náà ọ̀gbọ́n ti jẹ́ kọ̀dà kọ̀dà ẹ̀bùn lèèyàn máa gún yàn lójú ayé yàn kéèyàn ó fò gún lẹ̀ ọlọ́run ti pín ọlọ́run ti dégé ní òun náà lọ́jọ́ gbẹ́ ní sẹ́rí àjọ yàtọ̀ pé àfẹ̀mù ní ògùn ni ká má wà á ká má dà papọ̀ ká má dàbí ìgbà tá a fẹ́ máa rí láìsí òfin ọ̀nà ọ̀nà kan tí èèyàn ti lè pé tá a lè pé bọ́yá bọ́yá ó lè wọlé inú náà kún tó pọ̀tọ́ wọn ò tún burú òun ni pé kọ́kẹ́ wà lákọọ́lẹ̀ ìpè bọ́lá ẹgbẹ́ bọ́lá ń gbé fẹ́ náà lè tó ń ṣáájú gbogbo yín ni wọ́n ti sìn ní o ọba fẹ́ bẹ́ẹ̀ èyí sẹ́yìn ọmọ oṣù mọ́ o èyí ìbéèrè ìjọba ẹ̀kọ́ òun lọ ṣáájú gbogbo yín àmọ́ kọ̀ọ̀kan lọ pín mo rò pé díẹ̀ èyí ń bọ́lá ẹgbẹ́ wọn máa jà lèyàn bẹ́ẹ̀ o ti kọ́dà lè gbé ìwé bá mi lọ sọ̀rọ̀ yàn tí wọ́n tó gbé síbẹ̀ bọ̀dé yìí náà mo ní òkú tó ẹ̀mẹ́jà bá gbọ́dọ̀ náà lọ ní ọ̀dà kọ́ ní ìtàn lónìí lọ́kàn náà àwọn tó ológun ní nǹkan ìlú lọ́la ń kọ́ àbí òṣèlú yìí ṣé kò lè lè ẹ̀já ilẹ̀ bọ́lọ̀ kò ti tètè ẹ̀ kọ̀ọ̀kan wọ́n mọ́ ẹni ọba ti lọ tó ti kú kọ̀ọ̀kan wọ́n mọ́ kọ́dà tó èèyàn tó ń fi nǹkan bọ̀ rẹ̀ lọ́rùn nù ìwọ́n ti bọ́ ń bẹ́ ògùn bí wọ́n ṣe ní pọ́pátì rẹ̀ lẹ́yìn rẹ̀ kò sí kí ni kọ̀ọ̀kan wọ́n mọ̀ àmọ́ bá a jẹ́ ọ̀rọ̀ pín ìtọ́rẹ́ lómi ń bí iná rẹ̀ wọ́n á pín tó kó pín kalẹ̀ ẹ́ èyí ò ní ọ̀ àdáhùn tó tó yẹ pé ọ̀sán ní bó ti yẹ wọ́n pín báyà bá a kan tó méjì méjì rẹ̀ àmọ́ gbọ́dọ̀ pé wọ́n dà ló pín fún ààrẹ ọ̀rùn rẹ̀ lọ́wọ́ àwọn tó àdáìsí ní kúkúrú ni pé kẹ́yìn ó fi ọ̀rọ̀ òkun kàlẹ̀ tó bá dẹ́kun tó fẹ́ bọ àwọn ọmọkọ̀ pẹ̀lú ọ̀gbà ibáyìí ọ̀gbà ibáyìí ọ̀gbà ibáyìí ẹni táwọn afa àti lọ́wọ́ wa ń bẹ̀ wọ́n pé ká gbọ́ lọ ká nẹ́bi ti pé káàdì ìlú lẹ́yìn àwọn ọ̀gá àgbẹ̀. bọ́lá bẹ́ẹ̀ bá bá ọmọ ilé bọ́ ẹ̀sẹ̀ déédéé láàbù wọn. ẹ gbọ́dọ̀ bọ́ ọmọ nǹkan ẹ má bọ́ ọmọ nǹkan ẹ gbọ́dọ̀ bọ́ ọmọ ìyàwó ẹ má bọ́ ọmọ ìyálé ẹ bọ́ ọmọ ọmọ ìyàwó yóò ní ọ̀tá àwọn ẹnìkan láàárọ̀ yìí ẹ̀fẹ́tì ni ẹnìkan náà pè mí níjẹ tàbí jẹrọ nípa hand sanitizer táwọn èèyàn ń lò nítorí kòrónà ẹni ó pè mí ìjẹta ẹni ó nílé òògùn ńláńlá fámásì pé ni ìyá àwọn máa ń ní tẹ́lẹ̀ kèé tà tó bá wọn àmọ́ ẹlẹ́dọ́jọ́ mẹ́ta yìí búrẹ́dì gbóná làwọn èèyàn wá ń ni wọ́n wá ń kó kíní sanitaiza sí i èyí wọn lọ́wọ́ ajé kó lọ gbà ẹ̀fọn náà lọ́kàn ń bẹ̀rẹ̀ fún ọmọ lọlé ní fámásì rẹ̀ náà ibẹ̀ lẹ́nu yìí lòun ti wá ní àtìgbẹ̀ ní bẹ́ẹ̀ ní wọ́n kà lọ́n wá rí pé alcohol ti ń bẹ́ẹ̀ seventy percent ní bẹ́ẹ̀ sanitizer kí corona má mú yàn táwọn èèyàn fẹ́ ń fọ ọwọ́ a táwọn èèyàn máa ẹni yìí báyìí ka ẹ̀yẹ èèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ sanitizer tó ti rí mi alcohol tó tó very high percentage ní máa wà nílẹ̀ ọ̀hún ló jẹ́ pé tí mo sì ẹ̀rí ní ìdájọ́ sẹ̀ríà nípa nǹkan bá ní alukọ̀họ́ọ̀lù nínú bíi sanitaiza bíi lọ́fíńdà pàtún tí àwọn èèyàn fi ara rẹ̀ òun náà kẹ́ẹ̀tọ́ rí ìdí òní ní alukọ̀họ́ọ̀lù nínú àbí bá ń ṣe ní irú àwọn sàwùjì nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ ìtẹ̀yìn rà lọ́jà òun náà kápá yé ara rẹ̀ concentration alcohol ní pọ̀ mbẹ́. kí ni ìdájọ́ rẹ̀ nù sẹ̀ríà èyí tó fi ni lọ́kàn balẹ̀ ọ̀nù dáadáa yàrá ibùkà ìlànà àdáyà ibùkà yẹ bá nẹ́sẹ̀sì ìtẹ̀yìn ojúmọ̀. tẹ́lẹ̀ gbọ́ báyìí. tùràrí àti sanitaiza tọ́ba ní kíni tọ́ba ní alukọ̀ọ̀kan nínú kéèyàn ó jìnnà sí ọlọ́dáàjù torí pé ní ìdájọ́ ẹ̀yìn sẹ̀ríà ojú ọ̀nà méjì olùwọ́ba subhanahu wa ta'ala onú yá ayyuhal ladhina amanu innamal khamru wal maisiru wal ansabu. والأغلام رجس من عمل الشيطان ọdún àni gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí ọtí tẹ́tẹ́ òòṣà nǹkan nǹkan rígìtòn ẹ̀gbin ni wọ́n ìná àmọ́ lè ṣètò ní òṣèlú ìdí òwúrú ni pé ọlọ́run pè wọ́n ní ẹ̀gbin na ẹ̀gbin wọn yìí ṣé fífíkà ẹ̀gbin ni bí sọ bí ìgbẹ́ àbíọ́nà kìí ṣe bíbí bu ẹ̀gbọ́n ìlú làwọn àlùfáà ni wọ́n sọ̀rọ̀ méjì lẹ̀ àríwá àwọn àlùfáà tí wọ́n yá ah, ẹ̀gbọ́n ni wọ́n àmẹ́gbò yìí ìfúnmẹ́ ni pé ìjọ ọ̀dà ni kìí ṣe pé nítorí bá yíyàn látẹ̀yìn ọ̀fọ̀ bí sọ bí ìgbẹ́ lọ́dọ̀ wa àwọn àlùfáà tí wọ́n wí lélẹ̀ lèèyàn bá fi sanitizer fọwọ́ tó dárúkọ àbófi tùràrí sí aṣọ tó ní alcohol bọ́bá irú rẹ̀ kírun kò mírun lọ́dọ̀ àwọn àbá tí wọ́n ní kí ni fìdíkẹ̀ ìgbìmí rídí fún ìwọ́n àwọn ní mọ́lọ́mbà tilẹ̀ ìgbìmí bí ìtọ̀ bí ìgbẹ́ náà ní àmọ́ àwọn àlùfáà mi ni wọ́n pọ̀ àwọn náà pọ̀ náà àwọn àlùfáà wa náà ní kọ́dà ní wọn náà bàbá wa dùn báàgì bàbá wa làdá ní rahimahumullah àwọn náà ẹ̀gbìn òun èyí tẹ̀gbìn fífi kò ẹ̀gbìn gbọ́dọ̀ ní tẹ́tẹ́ ẹ̀gbìn ọtí ẹ̀gbìn ẹ̀gbìn kọ̀dáàlú èyí tẹ̀gbìn yíyó lórí ìkọ̀bí ìgbẹ́ lẹ́yìn bá wà lára àyà tó bá fi kírun. òní ọ̀ àbẹ̀wò ara àwọn méjèèjì àtàwọn tí wọ́n ní bíbíkọ gbogbo ọ̀nà wa panu pọ̀ pé lílo haramu lílo re gbin haramu ló wọ́n ní torí pé kí ni ńgbọ́ ọlọ́run ń sọ ní lẹ́yìn tó ní rí yíṣu mi náà má ṣe lọ fìdíkà ìyẹ̀kọ́ ọlọ́run sáà nìyẹn ni tó ní ibú ẹ̀ jìnnà ní. òun ní ọjọ́ jẹ́ pé kìí ṣe pé ẹ má mú kí nìkan lọ́wọ́ yìí kí ló ní ẹ dé. ẹ ti kí ni ẹ ti kí ni tá a bá jìnnà sí àárín náà bí rárá àbí àmọ́ bí rárá tá bá jìnnà sí àárín náà bí fi fi àtọ́ ọlọ́jọ́ jẹ́ tẹ̀lé ní ìsèbà fún mùsùlùmí kó ṣe kí ni kọ́ àbọ̀ ìdí àwọn nǹkan wọ̀nyí kọ́ àbọ̀ ìdí ẹ̀ ní lílò kó dé àkóso àbọ̀ ìdí ẹ̀ ní títà torí pé ńjọ́ta ànábi sọ̀rọ̀ ọtí ànábi sọ̀rọ̀ sọ́lọ́ ní àwọn mẹ́wàá lọ́lọ́run làánà ń pa akínni ń pa ọtí ara wọn ni báyìí àhá wà mọ̀bùtá àhá ẹni tí ń ra ẹni tí ń tà torí pé njẹ́ òru bí mi pé sanitaiza tó ń bá gẹ́ ní seventy percent alcohol kíni ọtí náà yé ìgbọ́jú ọtí tí yé méjì láàrin pé èmi ò fi sọtí lẹ́yìn bá mú yọ pààyàn yóò intoxicate gbogbo alcohol methanol tó bá ti lé ní five percent nínú nǹkan yóò sọ kékeré pẹ̀lú ìwádìí ìṣẹ̀lẹ̀ àwọn onímọ̀ tọ́ba ti lè ibi tó lọ tọ́ba ti lè di five percent gbogbo tí wọ́n bá tó bá ní five five six percent seven ten rẹ̀ ní alcohol tó o bá mú oògùn là kájọ wa máa sọ̀rọ̀ seventy percent torí náà òbí èmi ní ilé ẹgbẹ́ ọtí yìí. lọ́nkì nìkìní fájí ó lè má jẹ bíbí kẹ̀ẹ́dún ẹgbẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ náà wọn afá wa ti fojú ìfòwò pẹ̀lú àwọn ẹ̀rí mi ọ̀pọ̀ ẹ̀gbìn èdè gbogbo bọ́lọ̀ bá pè lẹ́gbìn náà ní bí ẹ̀gbìn ẹ̀tọ́ àti ìrẹ́kọ́dọ̀ owó ìbá náà déyàn ń gbà ẹ̀gbìn àbí ẹ bá gbowó ìrèké ńdọ́dá la àbẹ́gbìn gbogbo ń jẹ́ ọ̀dà lẹ́gbìn ẹ̀gbin yàtọ̀ fún ẹ̀gbin ìgbẹ́ àti ìtọ̀ àmọ́ mo ní tòun ti bẹ́ẹ̀ náà olúwa ní fájú ọ̀la ti wá ọdún yìí fún ara àwọn bàbá wa dáadáa lẹ́nu tí mo ló pè mí mo bí mo bí wọn pé ṣé mo sọ ah, ní sẹ́ ọ̀la wọn níta lọ́ńdà wọn nìkan àwọn èèyàn wá ní gbọ́wọ́ àti mọ́lò sanitaiza ìdàgbàyé lẹ́yìn nǹkan tó ọkọ̀ sẹ́ńtì ọjọ́ ọmọ ènìyàn bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀mí àlàáfíà pé wọ́n ní kòrónà ọmọ ẹni kò pé kòrónà ń mú yín pé wọn ò ní gbọ́ àwa ní kòmíṣàn pé sanitaiza tí ò ní alukọ́ọ̀lù ṣe é ṣe ó ṣe é ṣe bàbá làwọn ọmọ ìyá wa mùsùlùmí tí wọ́n mójútó wọn ní oríṣi kẹ́míkà ìjìnìárì wọn ní oríṣi pharmacology wọn ìdíbẹ̀ yìí ó ti wúlò fún ìsìláàmù wọn kọ́dà kan sọ fún mi pé kọ́dà àwọn ọ̀gbà tẹ́lẹ̀ àwọn ń wò lórí bíbí kan ní bíbí èlò táwọn Chinese jẹ́ ń sọ pé àwọn ti ṣe sanitizer tí ò ní alcohol nínú ní ìpàgẹ́ kòrónà ń lò torí náà inú ni abẹ́ ẹ̀kọ́ ìlú ẹ̀yin náà ìlú fáwọn tó bá yẹ wọ́n gbọ́ wọ́n ní ó ní kò ṣe tó dídí kọ́ọ̀tù rárá láti ṣe kí ni ẹ̀bẹ́ ni wọ́n yọ pa jáàmù náà ní kọ́dọ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ jẹ́ ń pa jáàmù ìṣòro náà <laughs> èyí lẹ́gbẹ́ sanitáìsà ẹ bá lè ṣe jọ gbé ọ̀nì sanitáìsà sí ọ̀sẹ̀ ní alcohol ń bẹ ń bẹ ń dáná mo ní àṣejá náà làyàn máa wá gbé wọn lè dé nàìjíríà yẹn lẹ́kọ̀ọ́dà kọ̀ ṣèṣe tó le rárá àmọ́ ń gbé báwa mùsùlùmí ààrẹ ka ọ̀rọ̀ ẹ̀sìn wá fún ọlọ́jọ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà kàn ń rí seventy percent alcohol tó ọ̀nà ẹ̀sìn kankan kọjá o pakistani ní olúwa ní ẹgbẹ́ kí ni ẹ̀sìn gbogbo ọ̀ràn alcohol gbogbo ọ̀ràn ọtí ọtí ni gbogbo tùràrí gbogbo sanitaiza tó ń bá tó ń ní kíni methanol alcohol ń bá ń wọ oh sorry ethanol ethanol alcohol tí ń bá fi ń wọ seventy percent kò sí èmi ní mẹ́tẹ́ ọtí ọlọ́kọ́lọ́ bá ṣe àwọn olùkú wa هذا والله أعلم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه Thank you.